عليكم ورحمة الله وبركاته àdúgbò fún ọlọ́run ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí ọpẹ́ yẹ àdúgbò fún ọlọ́run yìí lórí àwọn orí ọlọ́run ní orí ẹnì kọ̀ọ̀kan wa àwọn orí kan tí a mọ̀ pé àdúgbò fún ọba lórí àwọn orí wọ̀nyí. bákan náà àwọn eléyìí tí ó hàn tó pamọ́ sí àmàpórí ọlọ́run ni abẹ́rẹ́ wọn adúgbò lórí àwọn ọ̀rẹ́ bákan náà. ọlọ́run ọba yìí òun nìkan ni ọba tó tọ́ láti máa fún níjọsìn. a sì jẹ́rìí pé adábì sallallahu alayhi ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe. àwa àánú ọlọ́wọ́ba tí ó rà jẹ́ jẹ́tọ́ ọlọ́wọ́ba fún aṣíwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam yìí àti àwọn sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà yìí. àti gbogbo ẹni kọ̀ọ̀kan a ń tẹ̀lé ìlànà sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ alkiyama. lẹ́yìn gbogbo wa. pẹ̀lú kíkí tí ó lálùbáríkà jùlọ ni eléyìí tí ìtumọ̀ rẹ̀ tí ó lọ báyìí wípé láti ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti orí àjẹjẹ tó wà kọ́ mọ́ báyìí nìkọ̀ọ̀kan wa. ẹ̀rí eléyìí tí a gbé yẹ̀wò lọ òun náà ni alṣàkọ́tìlù muhammadiya lọ́dọ̀ àwọn onídìí pàápàá tani wọ́n ń pè lánàbí sallallahu alaihi wasallam báwo lànàbí sallallahu alaihi wasallam ti lànàbí ti. eléyìí náà ń pè ní alhaqiqatu ahamadiya pàápàá tala ń pè lánàbí nínú rori àwọn ní sufi aleykum salaam eléyìí báyìí náà jẹ́ àkórí ọ̀rọ̀ kan tí a ti ń gbéyàwó bọ̀ láti di ọjọ́ mélòó sẹ́yìn nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ sí wípé ó tóbi nínú àdìsọ́kà àwọn oníṣúfì ni alṣàfikọ́tì muhammadiya àwọn oníṣúfì wọ́n ṣe àṣejù púpọ̀ nípa mẹ́ta ni wọ́n ń pèlè ànábì sallallahu alayhi wa sallam wọ́n tayé wa là nípa ìròyìn ànábì sallallahu alayhi wa sallam àti jíjúwe ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn nasara àwọn kristian náà ti tayé wa là nípa ànábì Isa alayhi salatu wa sallam tí àwọn yahudi táwọn náà sàṣejù nípa Uzair alayhi salatu wa sallam gbogbo àwọn tá a kà yí ànábì ọlọ́run ọba ni wọ́n. àwọn ìjọ méjì tó ti ṣáájú wa yìí tọ́lọ́run ọba ti fún ní tíra ṣáájú wa yìí àwọn náà ṣàṣejù nípa ànábì ọlọ́run ọba ni. wọ́n gbé wọn sípò tí ọlọ́run ọba ò gbé wọn sí wọ́n fún wọn ní àwọn àròyìn fẹ́ pọ́lọ́run ọba nìkan ló tọ́ sí. lẹ́yìn náà ni àwọn kan nínú àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam tí a mọ̀ sí àwọn oníṣúfì yìí òun náà ni àwọn náà tún ìlànà yìí làwọn náà tún mórílẹ̀ yìí pẹ̀lú ìsàṣejù nípa ṣàkóṣíyà ànábì sallallahu alayhi wa sallam ìsàṣejù nípa ànábì òun náà ni nǹkan tí ń gbéyàwó lọ alhaqiqatul muhammad. Ah, ìbẹ̀ tí a bá ọ̀rọ̀ dín lánàá òun náà ni ọ̀rọ̀ ìkan nínú àwọn àgbà onísúfí tó ń ṣàlàyé fún àwọn ọmọ kéwẹ̀ nípa tani wọ́n ń pè lánàbì sallallahu alayhi wa sallam òun náà ni ọ̀rọ̀ tí a ń bá lọ inshallah ibẹ̀ náà láti máa tẹ̀síwájú lónìí inshallah ìṣèbí tọ́lọ̀ màrígbà bá gbà láyé dé ká lè máa kí ni àdìsọ́kàn àwọn onísúfì nípa nàbì sallallahu alayhi wa sallam. gbàtí ẹni yìí tó ń bá ọ̀rọ̀ yẹn lọ obì sàlàyé fún wa nípa bí anabi sallallahu alaihi wasallam bó fi jẹ́ sí pé òun ní ìpìlẹ̀ ẹ̀dá àti bí ìmọ̀lẹ̀ anabi sallallahu alaihi wasallam ti jẹ́ nǹkan tí a dá tó yìí jẹ́ sí pé látara ẹ̀ gbogbo ẹ̀dá ti jáde wọ́n ń sàlàyé lọ nípa ìmọ́lẹ̀ ànábì yìí ọwọ́n sọ̀rọ̀ pé òun ṣe mọ̀ nípa òun ṣe mọ̀ lára àwọn wòlíì kan tó ní àwọn o àwọn àwọn fún gbogbo ayé ni ìyẹn ni pé àwọn fíìlì gbogbo ayé pátápátá láì sí àyè kan tó pa sófo fún bíbẹ àwọn nínú ààyè náà tolóhun ṣe mà nípa ọ̀rọ̀ wọn pé bó náà fẹ́ fi ìmọ̀lẹ̀ ànábì sallallahu alaihi wasallam sí. bàtọ́ wa bọ̀rọ̀ ìdí igun kan tá a dé lánàá. ọmọ kéwìrì wọn sọ pé wala'allahu arada bilkawni ma bayna as-sama'i wal-ardi. ó ṣeé ṣe kọjá sí pé ẹ̀ńtẹ́ni gbàlérò pẹ̀lú àwọn ẹ̀dá tó sọ wípé òun ni òun kún. gbogbo bíbẹ àwọn ẹ̀dá yìí kò sí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́ọ̀ba kò dẹ̀ sí àyè kan nínú àwọn ẹ̀yẹ ọlọ́ọ̀ba tó ń wò sí. olóṣèṣe kọjá pé tó gbà lérò pẹ̀lú ẹ̀dá yìí òun náà ni ma baina samai wal ardi pé àwọn ẹ̀jẹ̀ bẹ láàrin sámà àti ilẹ̀ òun ni ń sọ wípé òun lòun lòun kó gbogbo àyè yẹn. ما عدا موضع البرزخ الذي فيه نور الذي فيه نور معظم ó ní yàtọ̀ sí ààyè ibi tí ìmọ́lẹ̀ tí a gbé tóbi fún ni ìmọ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam yàtọ̀ fún ààyè ibi tó wà yìí. ó ní yàtọ̀ fún ààyè yìí bọ́yá ń tọ́gbà lérò nìyẹn pé àwọn ààyè tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ yàtọ̀ fún ààyè ibi tí ànábì wà. fàkúrtù wàlàálàhù annahu yamla'uhu min haythu nórí ay yamla'uhu bi nórihi lábi dhatihi ka shamsi allati saqa'at ala samawati wal ard. olùwàsọ yìí pé ó wá ti pé tọ́gbà lérò pẹ̀lú wípé òun lòún kó gbogbo ààyè yìí òun náà ni kíkó rẹ̀ min haythu nur lábala ìmọ́lẹ̀ ni kìí ṣe bó ti kìí ṣe záàtù ẹ̀ gan kìí ṣe bá ti dá gan tí kìí bá ṣe ìmọ́lẹ̀ rẹ̀ ìní ó gbáàyè tó bẹ́ẹ̀ tó fi kún gbogbo àwọn inú ẹ̀dá ọlọ́run yìí. ai yamla uhubi nurihi yẹn ni pé ìmọ́lẹ̀ rẹ̀ ni ó kárí gbogbo ẹ̀dá láàbì záàtì yìí kìí ṣe bá dá gangan ló fi kárí gbogbo ẹ̀dá oníbóyá tó gbà lérò nìyẹn ó ní ka ṣamsi lẹ́tì sáfọ́ẹ́t ala samawati wal ardi gẹ́gẹ́ bí oòrùn tí wọ́n ti pé tó bá tàn yọ mọ́lẹ̀ káàkiri gbogbo sánmà àti ilẹ̀ ni oníbóyá irú mọ́lẹ̀ tí yọ mọ́lẹ̀ báyìí òun náà lọ́gbà lérò pé ìmọ́lẹ̀ òwò wọ́n dà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ òòrùn ni tí wọ́n pé tó bá tàn ní sánmà yóò káàkiri gbogbo sánmà yóò dẹ̀ káàkiri gbogbo lẹ̀ ìmọ́lẹ̀ òrùn yìí yóò kún gbogbo sánmà yóò kún gbogbo ilẹ̀ ni tó bá yà ń tọ́gbà lérò nìyẹn. ó ní faqala radiyallahu anhu ó là fún àwọn ọ̀sán fún òun wípé wa ma muraduhu illa annahu yamla'uhu bi nurihi. ó ní kò sí nǹkan kan tọ́gbà lérò tayọ wípé ó kún gbogbo ayé yìí pẹ̀lú ìmọ́lẹ̀ rẹ̀ náà ni wala yuridu annahu yamla'uhu bi dhatihi kìí ṣe wípé zatuwẹ̀ kìí ṣe bá a ti dá gangan ńlọ́gbà lérò pé òun fi fíìlì gbogbo ayé kìí ṣe bá a ti dá gangan ńlọ́gbà lérò pé òun fi káàkiri gbogbo ayé kọ́ ìmọ́lẹ̀ rẹ̀ ló fi káàkiri gbogbo ayé. wàlákìn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà òun sì mọ̀ pé sọkúsọ ní sọ torí pé wàlákìn àyínà nùrùhù min nùrí al-Mustafa níbo ni ìmọ̀lẹ̀ tiẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀lẹ̀ ẹni tá a sà lẹ́sà ìmọ̀lẹ̀ anabi sallallahu alaihi wasallam tó bá sọ pé ìmọ̀lẹ̀ tòun lòún fi káàkiri gbogbo ayé báwo wá ní ìmọ̀lẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀lẹ̀ anabi sallallahu alaihi wasallam. fa inna dhalika an-nur min an-nur al-mukarram bi manzilati al-fatila fi nahari wa waqti adh-dhahira. ó ní torí pé ìmọ̀lẹ̀ rẹ̀ yẹ tó ní òun fi káàkiri gbogbo ayé yìí ìmọ̀lẹ̀ rẹ̀ tó tàn káàkiri gbogbo ayé yìí ó ní lẹ́gbẹ̀ẹ́ fa inna dhalika an-nuru min an-nuri mukarram bi manzilati al-fatila ó ní ìmọ̀lẹ̀ tiẹ̀ yìí ẹ lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀lẹ̀ tànàbí sallallahu alaihi wasallam bi manzilati al-fatila ọ̀dà ẹgẹ́ bí àtùpà ni fìtílà fìtílà bí ti rí níta lè fi ṣàfijọ́ ìmọ̀lẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀lẹ̀ ni ìmọ̀lẹ̀ fìtílà fi wasaqin nahar ní àárín gbogbo ọ̀sán ẹ dákun téèyàn bá tan fìtílà láàárín gbogbo ọ̀sán ẹ dákun ìmọ́lẹ̀ mélòó ló fẹ́ mú wa tí ìmọ́lẹ̀ rẹ fẹ́ hàn lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ ọ̀sán gangan fúnra rẹ̀ tó ní rẹ̀ ti gbogbo ayé yìí lẹ́gbẹ̀ẹ́ gbọ́dọ̀ fẹ́ gbé bí ìmọ́lẹ̀ fìtílà ò ṣe wúlò tẹ́ẹ̀sì ní rí tẹ́ẹ̀sì ní lápá fìtílà lọ́sàn gangan yẹn bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ rẹ ṣe ní lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam. ẹ so ó ní fama báàlùhù ókè náà ó ní wàhálì ẹ̀sìn ìṣó an yuqala inna tilka al-fatila kasafat wọ́n ní ṣé àwa lè sọ wípé irú náà fìtílà yìí tá a lè sọ wípé ìmọ́lẹ̀ rẹ̀ bo ìmọ́lẹ̀ òrùn mọ́lẹ̀ bí tá a lè sọ wípé ìmọ́lẹ̀ rẹ̀ ó mú ìmọ́lẹ̀ tó kùn ó mú ìmọ́lẹ̀ tó rùn wọ̀kùn bí ẹ rí i pé ìmọ́lẹ̀ fìtílà ní àárín gbogbo ọ̀sán ní wákì ní àsìkò tí òòrùn bá mú janjan ìmọ́lẹ̀ yìí ẹ kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ òrùn kò wúlò rárá lẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ òrùn fọkúltù olùwà sọ pé wà núrù sàmsì nínú núrì mukarram bimanzila tìlfàtìlà onítàbàdẹ oníbàṣẹ wa ń sọ pé ìmọ́lẹ̀ òòrùn ṣe tó yìí lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ fìtílà lọ́sàn gẹ́gẹ́ yìí ó ní ìmọ́lẹ̀ òòrùn bó ṣe wá bo ìmọ́lẹ̀ fìtílà tó yìí gan-an ìmọ́lẹ̀ òòrùn lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam fúnra ara rẹ̀ jẹ́ ó ní ìmọ́lẹ̀ òòrùn lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ ànábì ẹ́ ó ní ọ̀dà gẹ́gẹ́ bíi di manzilatil fatila òun náà dà gẹ́gẹ́ bíi ó ní òkè wàhálì òkè ó ní bíi manzilatil fatila ó ní ìmálẹ̀ òrùn gẹ́lẹ́gẹ́ ànẹ́bì náà bíi fìtílà náà lòun náà ṣe rí nínú ọ̀sán tó ẹ máa wo ìmálẹ̀ ti ẹ̀lẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ ànẹ́bì ọ̀dà gẹ́gẹ́ bíi ìmálẹ̀ fìtílà ní ọ̀sán gangan tí òòrùn mú bí ìmálẹ̀ fìtílà ò ṣe ní wúlò táà ní rí ìmálẹ̀ ọwá ní ìmọ́lẹ̀ fìtílà yẹn bó ṣe wá kéré lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ òrùn yẹn ìmọ́lẹ̀ òrùn bó ṣe wá pọ̀ tóun lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ ànẹ́bí náà bíi fìtílà náà lòun náà lòun náà tó rí bíi fìtílà náà ni. tó ní famabaluhu mala al-akwal famabaluhu mala al-akwal tí wàá ní ṣe tó sọ pé òun lòun ìmọ́lẹ̀ òun lọ́tàn káàkiri gbogbo ẹ̀dá tí ò síbi kan pa sófo kó ìmọ́lẹ̀ òun kí ló ṣe tó fi wá lè sọ̀rọ̀ nǹkan báyìí nígbà tí màlẹ̀ rẹ bá rí báyìí lẹ́gbẹ̀ẹ́ màlẹ̀ ibo rárá fi ìmọ̀lẹ̀ ànábì sí tí màlẹ̀ rẹ wá bó ànábì màlẹ̀ ni tó fi jẹ́ pé ìmọ̀lẹ̀ tiẹ̀ olókàkiri gbogbo ayé títà ànábì wa ń kọ́. tó ó ní ẹ̀rí pé kankan kan ní. wàkọ́lá ó bí ọlá ẹni ó ní ó tó wá sọ yí pé àfáàyè wá sọ pé lam yamla al-akwana بمعنى أن النور المكرم ذهب بسببه واضمحل واضمحل ó ní kò tàn káàkiri gbogbo ayé pẹ̀lú ìtumọ̀ wípé ìmọ̀lẹ̀ ta pọ́nlé ń ni ìdá nẹ́bí yóò wá máa lọ pẹ̀lú ìmọ̀lẹ̀ tiẹ̀ àbí ìmọ̀lẹ̀ ànẹ́bí yóò wá wọ́ọ̀kù àbí ìmọ̀lẹ̀ ànẹ́bí yóò wá di tí ó ntí ó tàn mọ́ látara ìmọ̀lẹ̀ tiẹ̀. fàkẹ́yìfẹ́ wa nuru shamsi innama huwa min nuri arwahil mu'minin. ó ní ni ó ṣe rí báyìí tó náà jẹ́ pé nuru shamsi ìmọ́lẹ̀ tòòrùn gan innama huwa min nuri arwahil mu'minin ìmọ́lẹ̀ yẹn látara ìmọ́lẹ̀ àwọn ẹ̀mí àwọn mòmìnì ni ìmọ́lẹ̀ òrùn ti jáde alladhi huwa min nuri tó lè jẹ́ pé ìmọ́lẹ̀ ẹ̀mí àwọn mòmìnì gan látara ànábì ló ti jáde. ẹ̀gbọ́n kan ti sọ mí. ó ní wa báwo ni ìmọ́lẹ̀ rẹ̀ ó ṣe wá mú ìmọ́lẹ̀ tànẹ́bí báwo ni ìmọ̀lẹ̀ tí ẹ ó ṣe bo ìmọ̀lẹ̀ ta nẹ́bí mọ́lẹ̀ nígbà tó ní ìmọ̀lẹ̀ tòun lọ káàkiri gbogbo ayé tó dẹ̀ sí pé ìmọ̀lẹ̀ òòrùn gangan fúnra ara rẹ̀ látara ìmọ̀lẹ̀ ẹ̀mí àwọn mòmìnir ni ajẹ́ pé òòrùn tí ń tẹ̀yẹ ìmọ̀lẹ̀ ẹ̀mí àwọn mòmìnir ni ìmọ̀lẹ̀ ẹ̀mí àwọn mòmìnir dẹ̀ ni òun jáde látara ìmọ̀lẹ̀ ànábì so ó mi pé òòrùn gan ó kéré sí ìmọ́lẹ̀ ànábì torí pé ìmọ́lẹ̀ ẹ̀mí àwọn obìnrin ni ìmọ́lẹ̀ òrùn ó sì jáde látara ìmọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam báwo ni wọ́n ti máa sọ pé ìmọ́lẹ̀ tiẹ̀ bu tànábì mọ́lẹ̀ tó ní katakata ló ń sọ. ó ní wa innama sababu dhalika anna حجبنا عن مشاهدة النور المكرم كما حجبنا عن مشاهدة أنوار الأولياء ó ní sábàbí tó ń ṣẹlẹ̀ níbi eléyìí ni wípé wọ́n ti kàkà fún wa ká má rí ìmọ́lẹ̀ ta pọ́nlé òní ìmọ́lẹ̀ ànábì yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe dí kàkà wa kú omi ká ní kárí ìmọ́lẹ̀ àwọn wòlíì. fàlàwù kásàfà fàlàwù kùsùfà hijabu sábàbí lè sí kàkà yẹn tó fi bò wá lóṣù tàbí ìmọ́lẹ̀ ànábì yẹn yára síláhù anwarun nínà nórí mukarram. àbá àwọn ìmọ́lẹ̀ látara bẹ́ẹ̀ àbámọ̀ rí ìmọ̀lẹ̀ látara ìmọ̀lẹ̀ ànábì ni bimanzila ti fata il wasakon nahar tí ọba máa dà ẹ́gẹ́ bí àwọn iná fìtílà ní àárín gbogbo ọ̀sán bí ọba ṣe máa rí nìyẹn wàlám yazhar lè ṣàmùsí wàlá rí rẹ́rì ha nùrọ̀n ilà kàmá yazhar lil fata il wasakon nahar ó ní sábàbílẹ̀ sí gàgà ìmọ̀lẹ̀ ànábì fún wa ni àbá ti máa rí ìmọ̀lẹ̀ òrùn bẹ́ẹ̀ la bá ti máa rí màálé òṣùpá lẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ ànẹ́bì tí kèé bá ṣe bá ṣe máa rí iná fìtílà ní níbi òrùn ọ̀sán bẹ́ẹ̀ la bá máa rí ìmọ́lẹ̀ òrùn àbí ìmọ́lẹ̀ òṣùpá àbí ìmọ́lẹ̀ míì náà nú àwọn nǹkan tí mú mọ́lẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ ànẹ́bì pé tó bá fi lè sí gàgà ìmọ́lẹ̀ ànẹ́bì fún wa níṣẹ́ ìmọ̀ rí ìmọ́lẹ̀ bí ìmọ̀lẹ̀ yẹn ṣe gbòòrò tó yẹ ìmọ̀lẹ̀ òṣùpá làbí ìrìnà lálẹ́ bó ṣe gbòòrò tó yẹ ó ní àbá máa rí lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀lẹ̀ ànẹ́bì bí a ṣe máa rí iná fìtílà ní ọ̀sán tí ò ní lápá rárá ni ó ní bí òṣìṣẹ́ bí ọba ṣe rí nìyẹn eléyìí báyìí náà tábà lọ́wọ́ ní tíra al-Abriz page two thirty àbá ọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ kò yẹ báyìí nìyí ṣe é wo bí wọ́n ṣe ń ròyìn ànẹ́bì sallallahu alaihi ẹ wo irú nínú nǹkan tó ti jẹ́ kó wá yà yín lẹ́nu dáadáa tẹ́ẹ̀fì mẹ́rù owó làwọn onídùúbí ni wọ́n gbé ànábì sí àti pé báwo ni wọ́n ti ń ṣe àṣejù nípa ànábì. ẹnìkan sọ̀rọ̀ kan àbá ìkànnì àwọn àbá onídùúbí ni tẹ́ǹtẹ̀ ní àṣàbílì. àṣàbílì yìí òun ni olórí àwọn kọ̀ríkọ̀ àṣàbílìyà nítorí pé àwọn túrùkù sòfíyà wọ́n pọ̀ dáadáa nínú àwọn nínú kọ̀ríkọ̀ kan náà àwọn túrùkù yìí sọ́jọ́ kọ̀ yíkọ̀ tó tóbi dáadáa gẹ́gẹ́ bá ti máa tìjàníyà tá a máa kọ̀dìríyà tá a máa nàkṣìbàndíyà bẹ́ẹ̀ náà la máa kọ̀ríkọ̀ ṣàbílíyà yìí ìpìlẹ̀ kan ní nínú ìpìlẹ̀ àwọn oníṣòbí ṣéègùn wọn tó jẹ́ àṣàbílì yìí ọwá sọ nínú nínú kan náà àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní allahumma salli ala man minhu shaqqatil asraru wa àwọn àwọn àsàlátù yìí làwọn àsàlátù tí wọ́n máa ṣe kó dẹ̀ máa sọ fáwọn èèyàn ká máa ṣe àwọn àsàlátù sáfíǹsì àṣejù nípa nẹ́bí sallallahu alaihi wasallam. ẹgẹ́ bí irú ẹ̀ náà ni sọ̀látù sọ̀látù fatih lima ògìlíkọ̀ ẹ́ irú ẹ̀ náà ni jawharatul kamal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àsàlátù tó yẹ sí pé inú ẹ̀ náà ni àwọn àsàlátù ti ń ìrà àwọn àsàlátù kan bẹnu dalailul khairat wọ́n jẹ́ sí wípé àwọn àsàlátù yẹn ìsàtẹ́jù ńláńlá kódà ìgbé ànẹ́bì sípò ọlọ́run bá ní. insha Allah àpàdà mọ́ mẹ́nu bá. ẹni yìí náà Ṣábìlì yìí òun náà ó ṣe àsàlátù bá ànẹ́bì sallallahu alaihi wasallam. kí ló sọ ó ní Allahumma salli ala man minhu shaqqatil asrar ọlọ́run bàbá mi sàtàlátù fún ẹni tó jẹ́ sí pé látara rẹ̀ ní gbogbo àṣírí ti jáde bábi sàṣàlátù fẹ́ni tó jẹ́ sí kíni o àtàrà rẹ̀ ìṣàkọ́tì àsọ̀rọ̀ gbogbo àṣírí jáde ń bẹ̀. wà ń fọ́lá kọ́tì àlùwà gbogbo ìmọ̀lẹ̀ ayé sì ní látara ló ti jáde. àsàlátù tó ṣe nìyẹn. naam ìgbà tí wọ́n fẹ́ máa ti àbá àbá tí à ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ lókè yìí tó ṣe ṣẹ́kù ọ̀rọ̀ yìí tó sọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí tábà wo alibabu sábẹ nínú tẹsíru ẹ libaabi ma aṣkala aleyna min kalami aṣiya ó ní nínú ìgbà tó ń sàlàyé àwọn apá kan tó rú wa lójú àwọn apá kan tí ó rú wa lójú tọ́jà rú mọ́ wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ àwọn ṣéhù àwọn ṣéhù àwọn àgbàfà ó famin dhalika annahu sharha lana radiyallahu anhu ó ní nínú apá kan àlàyé tó ṣe fún wa ni wípé ó ṣàlàyé fún wa báyàbọ̀n alfaz min salati kutub alkamil alwaris alwasil ó ní apá kan nínú àwọn gbólóhùn àsàlátù alkutub alkutub nínú ipò àlọ́dà àwọn oníṣúfí òun ni kúkìbù wà nínú ẹ̀ ni wọ́n pe àwọn kan ní al-afọ́fọ́ wọ́n pe àwọn kan ní al-abdal ẹ́ nínú àwọn ipò ńláńlá lọ́dọ̀ àwọn onífífí ni ibẹ̀ náà lẹ́tì máa dé kó kátà ń pè ní gọ́wù gáwùsù òun tiẹ̀ tó lágbára ju àwọn àtọ́bù àwọn àbúgáàlì lọ gáwùsù yẹn òun lẹni tí ọlọ́run bá nípẹ́ láníkọ́ máa darí àlámọ̀rí ayé nínú àkídà àwọn ọlọ́run wallahi ìmọ̀kànlọ́bà búra ọjọ́ yẹn jáde kó ní Islam bí ìlákìdá tí ní ti tèèyàn jáde kó ó yẹ sọ̀rọ̀ ní kèfèrí lòun náà ó sọ̀rọ̀ ní kèfèrí pátápátá tí wọ́n gbà pé nìkan ní gọ́ọ̀sù olùrànlọ́wọ́ ọlọ́wọ́ bá ti ń bá ọlọ́wọ́ bá àlejò lámójútó àlámọ̀rí ayé ọlọ́run ní mójútó àlámọ̀rí ọ̀run ẹni ní mójútó ayé gbogbo ayé sì wà lábẹ́ rẹ̀ gbogbo ń bá ń fẹ́ ọ̀dọ́ rẹ̀ máa ẹ̀ ìrora irú ipò yẹn làwọn pé ahmed wọ́n gbà pé ipò yẹn ẹnìkan láàrin ọgọ́rùn-ún ọdún ní ọmọ òun ló tún lo tiẹ̀ fáàrin ọgọ́rùn-ún ọdún yẹn eléyìí ma ìlọrin tí mẹ́lẹ́kùn sọ pé òun ní tàfikò yìí yẹn gọ́ọ̀dù zaman gọ́ọ̀dù zaman tó pera rẹ̀ bẹ́ẹ̀ ìkan náà ọmọ akọni kan báyìí náà òun náà tún ní ó ní gọ́ọ̀dù àwọn akọni lòun ṣe ọlọ́run ṣàánú yín dé ọlọ́run ó ní ìgbà tó ń sàlàyé fún wa nípa apá kan àwọn gbólóhùn sọ̀láàtù ti alkutubu yìí alkamil ẹni ẹni ròyìn ẹni tó pé alwarisu alwarisi ẹni tó jogún alwasi ẹni tó dẹ́kọ̀ wùsùl maulana ọ̀gá wọn maulana ọ̀gá wa ni ṣùgbọ́n mi ò ní tún lọ́gá wa tàbá fẹ́ tún kéwù bọ̀rọ̀ gidi ìlú wa tún pé lọ́gá wọn abdulsalam mishish rọ́bì ọba oníṣẹ́ wọlé yìí níkọ́ o èmi nǹkan ti ń sọ ni o ṣẹ́rí eléyìí tá à ń sọ fún yìí wàláhì jésù bí ṣe rí gẹ́gẹ́ yẹn reality mo sọ fún yìí kódà èmi tún fẹ́ ti ara mi gbọ́ lálẹ́ yìí lálẹ́ yìí lálẹ́ yìí lẹ́kítọ̀ kan lórí rédíò kódà ibi tá a dé yìí wọ́n ń ṣàlàyé lọ́wọ́ lórí rédíò wàláhì wọ́n ń ṣàlàyé kan nínú séwù wọ́n ń ṣàlàyé séwù kan ètí mo ń sọ yìí ìgbà tí mo ń bọ̀ wá bíi náà ni tí mo ń bọ̀ wá sí lẹ́kṣọ̀ lálẹ́ yìí ni mo bọ̀ wàláì ọwọ́ ń sàlàyé ọwọ́ ní ṣéwù àwọn àlàyé yẹn pọ̀ gan láwọn ìsọkúsọ ó ní ṣéwù yẹn ó ní ọwọ́ ń bá tẹ́lifíà lọ ọjọ́ akọ ṣéwù yẹn ìfẹ́ dákọ rẹ̀ ọwọ́ ń bá tẹ́lifíà lọ ó ní ìgbà tó bá tẹ́lifíà débi kan ọwọ́ sùn lóru ọwọ́ rí sẹ́yìn ìdáfáfímọ̀ sẹ́yìn ìdáfáfímọ̀ lọ́jọ́ sí sẹ́yìn ìdáfà ọ́fíìmà sẹ́yìn ń gbọ́yé nìyẹn bẹ̀ tọ̀tọ̀ ní sẹ́yìn ìdáfà ọ́fíìmà ti ń sọ. ó ní sẹ́yìn ìdáfà ọ́fíìmà yìí ìyàwó ànábì ni. àwọn lè yàwó ànábì lélẹ́yìí. ó ní ànábì ni ó sì dórí jù kódà àwọn sàábì ànábì wọ́n sọ sọ̀rọ̀ oríjà ànábì lọ bẹ́ẹ̀ làwọn ìyàwó ànábì náà tó wá sọ̀rọ̀ oríjà àwọn sàábì ànábì lọ ó nígbà tó wá bá ọbaṣẹ́ yìí débẹ̀ tẹ́ ìdáná ọdún ìwà yọjú sí àmọ́ yọjú sí nínú ẹ̀há ni ẹ̀há ló lò ó lọ́wọ́ sọ fóun pé ọlọ́wọ́ kọ̀yìn sí ó wá ń bá sọ ní ohun ọmọ rí ó wá níta ní ojú rẹ̀ ó sí apá kan ní ojú rẹ̀ fún bàtọ́ wá sí apá wa rí pé òun ni wọ́n sọ fún wọ́n sọ fún lọ́jọ́ náà lọ pé látòní lọ òun ní dá nǹkan kan ṣe mọ́ nínú ìgbésí ayé rẹ̀ òun ní dá ó ní kò ní lè dá nǹkan kan ṣe máa ń lé ayé rẹ̀ gbogbo tí ọmọ ṣe pátá olùkọ́ tí ọba wẹ̀ náà wọ́n máa wẹ̀ fún ni. wọ́n máa fún lóúnjẹ ni wọ́n máa ó ní látòní lọ ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ní bàbá àwọn táwọn ń wí yìí òun kété wọ́n ní wọ́n ní òun kéwú lọ́dọ̀ rẹ̀ kí nǹkan yìí tẹ̀lẹ̀ sí níṣẹ́jú àwọn tí nǹkan tí àwọn nǹkan tẹ̀lẹ̀ táwọn ti táwọn ti bójú ara wọn yá lórí rédíò lọ́rọ̀ alẹ́ ìmúṣọ bóyá òun. wàláhì mo fọlọ́ bàbúrà ó sọ ju bá ń lọ ó ní ọwọ́ tó sọ fún ike ó sì nímọ̀ nípa gbogbo ọmọ kọ̀ọ̀kọ̀ kódà ní ń bẹ nínú ní àwọn èèyàn ọmọ màmá wàláì ó ní tí ń bẹ nínú ní àwọn èèyàn ọmọ màmá wọ́n sá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí ó bẹ̀rẹ̀ sí tó àwọn ọ̀rọ̀ kúkúrú gidi wàláì ó pọ̀ gidi gan tó kẹ́lẹ́ bá a mọ̀ pé ìgbà tí mò ń gbọ́ ọ̀bọ̀ mọ́ àná kẹ́rì ní lórí rédíò amáì so ló fi jẹ́ sí pé ilé yìí tá à ń sọ yìí ẹnìkan ò ní gbọ́yé àfẹni tó bá ti tó bá ti rin ìlànà súfì débi tí ó jìnà ni ó mọ̀ pé wàláhì ilé tá à ń sọ yìí bó ṣe òdodo ni bó ṣe rí nìyẹn nípa ìlànà súfì àdìsọ́ kan wá burú gan wàláhì ìmọ̀kànlọ́ba búra ṣẹ́rí ọ̀rẹ́ tẹ́lẹ̀ yìí náà fi ẹni yìí sọ lórí ìlànà ìsílẹ̀ ìlànà náà nìyẹn ẹ sọ pé kò sí kankan tá à ń débi súnfì ju láyé lẹ́lẹ́lá ṣé láyé lẹ́lẹ́lá náà nìyẹn ṣé náà nìyẹn wọ́n kàn máa ta àwọn èèyàn pé ṣùgbọ́n eh, láyé là ń ṣe láyé irọ́ ni wàlá irọ́ ni ó jù bá ní lọ kò é kódà ó jìnà sí wáwátá ọjọ́ ti lọ inshallah kódà mo ó dùn mí gan ẹnìkan ló sáré fi fóònù ẹ̀ sí mi létí pé kí n máa gbọ́ mo ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí yẹn máa ń kálẹ̀ ni tó bá yẹ kí mo ti mọ̀ ni mo sáré bèrè station àmọ́ mo kàn sáré tètè gbèsè tì ní ìlé wà lórí fóònù mi kí n sáré ìkọ́jú because àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó yẹ kó yẹn máa ń pè báwọn yẹn lékè gbọ́ o tẹ̀sí pé dáhùn sọ fún yín gan rè é yóò tó sọ òní ìjọ wẹ́ẹ̀dì báyìí ni máa ń sọ á ti mọ̀ fàtìmíkù rọ́bì ọmọ ẹnu yakulu fi ṣe ìkọ́lì yìí olóhùn wa gbọ́ àfa yìí òun gbọ́ lẹ́nu àfa àwọn tí à ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀ yìí nígbà tó ń sàlàyé gbólóhùn àtàlátù ta kàlẹ́ kẹ́yẹ pé allahumma sọ́dọ̀ kámẹ́n minhu ṣàkọ́tì àfọ̀rọ̀ hákàn àtẹ̀yìdì muhammadu abdulkareem albasrawi rọ́bì ọmọ ẹnu olè tó ń gbọ́rọ̀ wa ó ń ṣe hikaya ó ń sọ fún wa ó ń sọ̀tàn fún wa látọ̀dọ̀ muhammadu abdul karim albasrawi ó ní anna allah ta'ala ipe dájúdájú ọlọ́wọ́ bá lamma arada ikhraja barakati al-ardi wa asraraha ìgbà tọ́nà ọba àlékẹ́ lágbèrò láti yọ àwọn àlùbáríkà ilẹ̀ àtàwọn àṣírí ilẹ̀ tọ́nà bá fẹ́ yọ wọ́n. mislu ma fiha min al-uyun ó ní gẹ́gẹ́ bí ó ní bí àpẹjú bí àpẹjúwe àwọn ìtẹ́lẹ̀rú omi àwọn orísun omi tó jáde láti ilẹ̀ àwọn àlùbáríkà lẹ́nu àwọn àṣírí ilẹ̀ yẹn ìgbà tọ́lọ̀ bá fẹ́ yọ wọ́n ó fẹ́ sàlàyé ìtumọ̀ ẹ̀rí sí o Allahumma salli ala man minhu shaqqati al-asrar ọlọ́mọ ọmọ mi sàṣàlátù fún ẹni tó yẹ sí pé látara rẹ̀ ni àwọn àṣírí ti jáde ó fẹ́ sàlàyé kí làwọn àṣírí tó jáde lára nẹ́bí sallallahu alaihi wasallam ó wá nígbà tó lọ́wọ́ bá lè kẹ́lá gbèrò láti yọ àwọn àlùbáríkà ilẹ̀ àtàwọn àṣírí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn orísun omi wàl'àbáw àwọn kànga tá ń mu gbàtọ́nà bá fẹ́ yọ láti inú rẹ̀ wàl'ànháw àwọn akérèmàjò gbàtọ́nà bá fẹ́ yọ wàl'àṣíyáw àwọn igi gbàtọ́nà bá fẹ́ dá wọn wàfìmáw àwọn èso gbàtọ́nà bá fẹ́ dá wọn wàl'àṣíyáw àwọn òdòdó gbàtọ́nà bá fẹ́ dá wọn. arsala sab'ina alfa malakin ila sab'ina alfa malakin ila sab'ina alfa malakin ọlọ́wọ́ wá ráwọn seventy thousand màláìka ó tún ráwọn seventy thousand màláìka tẹ̀lé wọn ó tún ráwọn seventy thousand màláìka tẹ̀lé wọn gbàtọ́nà bá bẹ́ẹ̀ sí àwọn nǹkan wọ̀nyí. arsala alfa sabaina alfa malaki ila sabaina alfa malaki ila sabaina alfa malaki salasa sabaina seventy thousand ọ̀nà mẹ́ta lọ́nà ọba rán minal ulu wanazalu yatufuna fil ard gbogbo àwọn màláìka iná sọ̀kalẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri orí rẹ̀ wọ́n ti kọ̀ wá wọ́n rọ kíkẹ́ orí rẹ̀ والسبعون الأولى àwọn seventy thousand alákọ̀ọ́kọ́ yẹ̀kùrúnà isman nabi yìí sallallahu alaihi wasallam orúkọ ànábì làwọn fi ń sàzíkiri. muhammadu muhammadu muhammadu muhammadu ẹ ti wọ́n rí. aláì rasulallah muhammadu rasulallah muhammadu rasulallah muhammadu. ó ti yẹ yín ó ní yẹ̀kùrúnà isma nabiyyi sallallahu alaihi wasallam orúkọ ànábì ni wọ́n fi ń sàzíkiri. ó ní ìgbà tó bẹ̀rẹ̀ sí ma sàzíkiri yìí tanazzalat ulumu adam ìmọ̀ ànábì adam wà bẹ̀rẹ̀ sí ma sọ̀kalẹ̀ ìmọ̀ ànábì adam wà bẹ̀rẹ̀ sí ma sọ̀kalẹ̀. والسبعون الثانية أو سبعة من الأجدي يذكرون قربه صلى الله عليه وسلم من ربه ìtàwọn ìrántí ìtàwọn ń ṣe òun ni títí tí wọ́n bá sá nẹ́bì sọ́nà ọba làwọn fi ń sàzíkìrì ìsúnmọ́ nẹ́bì sọ́nà ọlọ́wọ́n ọba làwọn ìlàzíkìrì táwọn ń ṣe wàmẹ̀nsìlátàhù ipò ànẹ́bì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba làwọn ń ṣe rántí sallallahu alaihi wasallam wàmẹ̀nsìlátàhù sallallahu alaihi wasallam minhu ipò ànẹ́bì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba làwọn ń ṣe làwọn ń sọ nígbà táwọn seven thousand ẹlẹ́ẹ̀kejì sọ̀kalẹ̀ wàsàbẹ̀yọ́nà sàlítà àwọn seventy thousand ẹlẹ́kẹta tòṣìlì alayhi sallallahu alaihi wasallam àwọn ń sàṣàlá tó fa nẹ́bì ni ẹ̀rí pé wo seventy thousand mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí pé nípa nẹ́bì ni gbogbo wọn ti kéde òun náà fi ń ti àzíkiri àwọn eléyìí sàṣàlá tó fa nẹ́bì sallallahu alaihi ni. ó ní wàlúùrù sallallahu alaihi wasallam ó ní màálí ànábì sallallahu alaihi yìí máa pọ̀ wá ibi sàlá ọ wà pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta seventy thousand mẹ́tẹ̀ẹ̀ta yìí ìmọ̀lẹ̀ ànábi wà pẹ̀lú wọn. bàtàkà wà láti ka iná tóbi bàrọ̀ káfí zikiri simihi gbogbo ẹ̀dá wa bẹ̀rẹ̀ sí máa gbogbo ẹ̀dá wa bẹ̀rẹ̀ sí máa bẹ gbogbo ẹ̀dá bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ látara àlùbáríkà ìrántí ànábi tó ń ṣe lọ́jọ́ náà lọ́wọ́ gbàtọ́ náà má bẹ́ẹ̀ yọ àlùbáríkà orí rẹ̀ níyẹn o ó ní bàtàkà wà láti ka iná tó bìbára káfí zikiri simihi sallallahu alaihi wasallam látara àlùbáríkà ànábi gbogbo ẹ̀dá wa bẹ̀rẹ̀ sí máa bẹ ó ní ó ní ببركة اسمي ببركة ذكر اسمه صلى الله عليه وسلم وحضوره بينها ومشاهدته قربها àti bíbí ànábì pẹ̀lú wọn àlùbáríkà rẹ̀ ó yẹ kí wọn kàn máa bẹ àti rírí ànábì sí sísun ọlọ́wọ́ bá ó sí máa ní rọ́bìhì bánàbí yẹn súnmọ́ ọlọ́wọ́ báyìí àlùbáríkà bẹ́ẹ̀ ọbẹ̀ yẹn súnmọ́ gbogbo nǹkan máa bẹ́ẹ̀. kọ́lá wà zakaruhu alal ardi bó ti wá jákò ànábì sára alẹ́ báyìí pàṣípàkọ́rọ̀ ilẹ̀ tí ń bẹ̀ tẹ́lẹ̀ tí ò dúró nígbà tó lọ́wọ́ bá da ilẹ̀ kẹ́ dúró ni wám bó ti jákò ànábì sára alẹ́ báyìí ilẹ̀ dúró ni wám àwọn wọ́n jákò ànábì sára alẹ́ àwọn màláíkà ẹ ṣe wọ́n ẹ̀ ń bá mi wọ́n dákọ̀ ànábì sára sẹ́mà báyìí sẹ́mà náà dú ọjà dúró síbi tọ́wà ni òun náà dúró láì gbá nǹkankan mú láì fi nǹkankan gbá mú ni òun náà dúró ni wám nígbà tá a dákọ̀ ànábì sára sẹ́mà. wàhálà mafasi lè dáàtì ìbìnrin Adam wọ́n wá bẹ̀rẹ̀ sí máa dákọ̀ ànábì sí ara sí àwọn joint àwọn eríkèéríkèé ara ọmọ ànábì Adam fàlànà àwọn eríkèéríkèé ara bẹ̀rẹ̀ sí wá máa rọ̀ làfi ń rí afá gbé níbi pẹ̀fẹ́ níbi ń rí báyìí níbi ń ṣe báyìí ó bẹ̀rẹ̀ sí máa rọ̀ bí idinilayi ta'ala pẹ̀lú yọ̀ǹda ọlọ́ọ̀ba wàhálà mọ́wùgbé àìníhì wọ́n bá dákọ̀ ànábì sí ojú ànábì ádámà méjèèjì bàfọ́tà àti ànúwà ojú wa bẹ̀rẹ̀ sí máa tàn pẹ̀lú mọ́lẹ̀ ànábì sallallahu ojú bẹ̀rẹ̀ sí máa tàn. alẹ́ fi hà àwọn ìmọ̀lẹ̀ tí ń dẹnu ojú bẹ̀rẹ̀ sí máa jáde fàhádà máa nà kọ́ọ̀dì àṣàrọ̀ onílé ilá yìí ni ìtumọ̀ àsàlátù tọ́sọ lẹ́ẹ̀kẹ́ wípé ọlọ́run bá mi sàsàlátù fún ẹni tó jẹ́ sí wípé lára rẹ̀ ní gbogbo àṣírí ti jáde ìtumọ̀ rẹ̀ sàlàyé fún ìyẹn bí gbogbo àṣírí ṣe jáde yẹn ní kí gbogbo àṣírí ayé àti tí ń bẹ nínú ayé látara ìmọ́lẹ̀ ànẹ́bì ló ti jáde àṣírí nù tó jáde látara ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì tó wá rí báyìí ọlọ́run mọ́tà bá mi sàsàlátù fún ẹ́ ó ní ìtumọ̀ rẹ̀ nìyẹn fàkúltù olówó sọ pé fàhádà mẹ́rin ẹ̀dàlá yìí sọ yọ̀rọ̀ ó ní ajẹ́ pé yìí olówó sọ pé hẹ́ẹ̀ ajẹ́ pé yẹn ní ìtumọ̀ ọ̀rọ̀ tí ń bẹ́nu dàlá yìí sọ yọ̀rọ̀ ti tẹ́ ẹ̀ ń kà yẹn ẹgbẹ́ àwọn oníṣúgbò lè fi dàlá yìí ṣeré wàláì wọn ẹ lé wọn ẹ lé fi ṣeré láyé oníṣúgbò wọn ní sàdúà láyé kí dàlá yìí kọ́mọ̀jẹ̀ kí dàlá yìí sàdúà àmọ́ ń gbogbo di àdúrà tá a máa ń lọ ẹ ẹ bá wa náà ti ṣe ṣe ọlọ́run sànù wa ni tọ́pù mẹ́fà papọ̀ àbá wàhálà ìṣòro òní lẹ́kẹ̀yìn òsì ní mẹ́sáájú tẹ́ẹ̀bù mẹ́fà papọ̀ tẹ́ẹ̀bù mẹ́jọ àbá ìkékùké dàrá ìlú làwọn èèyàn máa ń ké náà lókè orí dàrá ìlú ké wà láàyè ìkékùké ni. Àlọ́mọ sọ́dọ̀ aláàrin kálẹ̀ mọ̀ kọ́sọ́ ẹ̀rọ sọ́dọ̀ aláàrin kálẹ̀ mọ̀ kọ́sọ́ ẹ̀rọ sọ́dọ̀ aláàrin kálẹ̀ mọ̀ kọ́sọ́ ẹ̀rọ sọ́dọ̀ aláàrin kálẹ̀ mọ̀ kọ́sọ́ ẹ̀rọ sọ́dọ̀ aláàrin kálẹ̀ mọ̀ kọ́sọ́ ẹ̀rọ sọ́dọ̀ aláàrin kálẹ̀ mọ̀ kọ́sọ́ ẹ̀rọ sọ́dọ̀ aláàrin kálẹ̀ mọ̀ kọ́sọ́ ẹ̀rọ gbogbo yóò kúrò ló máa lọ ní ọ̀rọ̀ àbí wàá sẹ́yìn náà nípa ìmọ̀ ìmọ̀ ìmọ̀. àbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe yá sí ni àbá àwọn ọmọ kò síwájú bá mú ni torí pé ìkàkùkà ni ẹnu mi yá mi ìkàkùkà tí. ìbá tí bá ti wò lọ báyìí ti wò gàràgàrà mo ti sẹ́yìn. òótọ́ ni kí ni hà ẹ bá wọn tọ̀hún lọ́gọ̀ kẹ́yìn hà. ó ní ajẹ́kùn yẹn ni ìtumọ̀ ọ̀rọ̀ tí ń bẹ nínú Dalailul Khairat tó sọ pé wà á bí wà á sí ilé tí wà á dé àjàhù. ọ̀rọ̀ kan bẹ nínú Dalailul Khairat ó ní wà bí ismi lẹ́bi wà gbọ́ ẹ̀tàhù alàlẹ́yìn fa azlama. ọlọ́wọ́ bá o mò ń bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ kan sí pé òun ló gbé sára òru tó rù fi dúdú ọwọ́ àná dàlẹ́ lùkọ̀ ìrọ̀ ọlọ́ọ̀ ń bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ akẹ́kẹ́ pé òun ló gbé sára òru tó fi dúdú wà á nà á rí pàṣẹ orúkọ yìí náà ní ń bẹ lára ọ̀sán lọ́sán fi ń mọ́lẹ̀ lọ́sán fi ń tẹ̀ mọ́lẹ̀ orúkọ yẹn náà ni wàhálà sàmà wá ti fàṣàkọ́là orúkọ yẹn ní ń lára sàmà ní sàmà fi dúró wàhálà arúgbó fàṣàkọ́rọ̀ orúkọ yẹn ní ń lára lẹ̀ nílò òfin mi mọ́ wàhálà dìbàlì farasta orúkọ yẹn ní nbẹ lára òkè lòkè fi dúró wàhálà bihari fafajarọ orúkọ yẹn ní nbẹ lára odò lodò fi ń sọmi wàhálà ẹyúni fanabat orúkọ yẹn ní nbẹ lára àwọn orísun omi nìtẹ́lẹ̀ rúbi ń jáde nbẹ wàhálà sahabi fa orúkọ yẹn ní nbẹ nbẹ ní fi ń rọ̀jò rẹ̀ nìyẹn bàkọ́ ọ̀là rọ́bì ọ̀là àbáwa yìí tọ́lọ̀ ń kọ́bá wa kẹ́ ọ sọ pé naam ah, ah, o ti mọ kéwú dáadáa bó ti rí náà nù. dhalika ismu orúkọ tí wọ́n sọ pé ń bẹ lára gbogbo nǹkan tí nǹkan fi ń jẹ́ nǹkan yìí. huwa ismu nabiyyina wa maulana muhammadin sallallahu alayhi wa sallam ó kọ anabi ni o ó kọ ọ̀gá wa ni o. wàmí barakatihi takawwanat alkainatu wallahu a'lam àlùbáríkà rẹ̀ ní gbogbo nǹkan fi ń bẹ ẹ̀rí táwọn ọ̀la tó bí ọmọ sọ pé tí èyí bá sọlá nẹ́bí tí èyí bá sà nẹ́bí gbogbo tí ń jẹ́ òní máa jẹ́ mọ́. wàláì anẹ́bí ní ń bẹ lára rẹ ló fi ń jẹ́ǹkẹ́ wọ́n wá ní ọ̀sán sọ̀rọ̀ ti fún anẹ́bí. ọ̀wá dákẹ́ kò yé báyìí so ẹ máa gbọ́ bẹ́ẹ̀ tọmọ sọ pé tí kèé bá sọlá nẹ́bí tí kèé bá sọlá nẹ́bí wàláì bó ṣe rí nìyẹn ẹ́ mo rántí nígbà tá a bá wa bá ròyìn ànẹ́bí fún wa àròyìn lágbo ní mo ni àbá máa ròyìn ànẹ́bí tí agbó ti máa ká mu wa wàláì ẹnu sì dùn ìsọkúsọ la bá ń sọ o wàláì ìsọkúsọ pátápátá kéésì ọ̀rọ̀ nípa wàláì wàláì mo fọ́nà bàbúrà àwọn ọ̀rọ̀ kúkúrú gidi àbá o ọwọ́ ní nípìnlẹ̀ o. wàláì tá a ṣe záwí títí kìí báyìí nìyí ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ mi sànú èmi ni pé ní ìrò pé bọ́bá wọn tẹ́jẹ̀ méjì lọ ẹ̀ẹ̀mejì sì ni wọ́n fọ́ọ̀sì nínú ẹ̀ẹ̀mejì yẹn torí pé láti pilẹ̀ èmi ò gba ti kí níhùn tèmi wàláì èmi sì ní nàkíbù lè kéwú ìgbọ̀dọ̀ má ti mbẹ́ èmi nà kí wulẹ̀ kéwu pé èmi ti máa ń sàpò wọn wọn àti ríbi sọ wọn àti ríbi sọ mí sí nítorí pé bàbá lẹ́rẹ́ sọ mí síbi kan wàá lọ́wọ́ tẹ̀lé lè kéwu fúnra ẹni tí máa ń tẹ̀lé mi lẹ́yìn gan tí ẹ bá gbogbo máàkì wà pátápátá nínú jihad wàláì máa ń five hundred já ẹlòmíì ẹ tọ́ tẹ̀lé mi lẹ́yìn tó yẹ pé òun ló tẹ̀lé mi igi mú jìnà sí agbárí bàjẹ́ tó wọn àríbi yọ mí sí wọn àríbi yọ mí sí tó fún àjẹ́rìbí yọ mí sí èmi ò fẹ́ gbogbo tí wọ́n ti rìn ṣùgbọ́n tí láti gbogbo ọ̀rọ̀ wà ń bẹ̀. ọlọ́run ṣàánú wa owó tá à ń wí yìí ẹ̀ kíní kan bẹ nínú kọ́ ìdá jẹba bẹ jẹ ní suratul Fatiha àbá ìjọba nǹkan kọ́ ìdá àbújádù àbújádù abẹ́ ẹ̀ mọ́ni àbá wa kọ́ wa bí yẹn ti máa fi wò tẹ́. eléyìí ni wọ́n ń pè ní adad àwọn orúkú kọ̀ọ̀kan tẹ́ wò yẹn àwọn arúkú kọ̀ọ̀kan yẹn aráàlú kọ̀ọ̀kan yẹn ó ní adad díẹ̀ nítorí ẹ̀sọ́ bá dé wọ́n wọn adad yẹn jáde kí ló rẹ muhammadu ni wọ́n ní mímu ntomuwari ha ntomuwari mímu tó tún tẹ̀lé ntomuwari jáde tó tẹ̀lé ntomuwari sábà wàláì ìmọ̀ ètò ń bẹ́fà ìtàbí tààrà gbogbo ẹ̀ náà ni wọ́n kọ́ àwa náà ó jẹ́ ká máa gbogbo láwọn míì kọ̀tẹ́ni tí ò tí ì rìn lànà burúkú yìí rí kọ́lọ́mù àlejò tó fi súnà kọ́lọ́mù tó fi sànù wa èmi àwọn àwọn yẹn pé irú nǹkan tí wọ́n ń ṣe àwa ti lẹ́sìrẹ́ǹsì rí akú ń bẹ̀ ni àwa wá lẹ́sìrẹ́ǹsì ní ìsìn tí kò tí ì ní ìrora ní sìn àwọn àtúntì ilé experience nǹkan mí ń sìn tí ò tí ì ní so ebi ojú kan ni wọ́n sì fi rí náà ìdè kan lọ́ọ́ ti wà lójú òkó sí àbá àwa ti kọjá gbogbo bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ wọn náà wàá tọ́ sunna nabi sallallahu alaihi wasallam ó ní wàlúwàlúkàtì ìtàkà wà ní sèkà ìnáyàtú wallahu alam kultu ó lọ wọn sọ pé wà kọ́ni sábà kọ kàlámù sayyidi ahmed bin abdullahi al-Ghawth ẹ̀rìkì mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gá wa ọ̀gá mi ahmed bin abdillah al-ghaw kọ́nà kó bá wa kẹ́ ẹ òun ní sọ bẹ́ẹ̀ o. ìgbà tó ń sọ fún mòrídìí rẹ̀ ó ní yá wàlàdì ó sọ fún mòrídìí rẹ̀ lìmòrídìí ó ní yá wàlàdì ìrẹ́ ọmọ mi láwùlà nuru sayyidina muhammadin sallallahu alaihi wa sallam tí kìí bá sọ láì mẹ́rin ànábì ni máa zọ àròsí rúmin àsọ̀rọ̀ àti àṣírí kan náà wà sí ilẹ̀ ọ̀bá ti hàn àṣírí kan náà àṣírí ilẹ̀ tẹ̀ǹkájú àṣírí ilẹ̀ fún ilẹ̀ kan. ìkẹ́ tó ní ọba ti jáde tí kìí bá sọ láì mọ́lẹ̀ ànẹ́bì ni. fàlàwọlà huwa tí kìí bá ṣe tà nẹ́bì ni máa tàfà jarọ̀ tàyínú minal ìlú omi kan ọba ti máa sun nínú ilẹ̀ omi kan ọba ti sun nínú ilẹ̀ tí kìí bá ṣe tà nẹ́bì ni. wàlá jarọ̀ náà àwọn akérèmọdò kan kò bá máa tàn tí kì bá sọ ànábì ni. wà inna nuurahu sallallahu alayhi wa sallam onídàájúdájú ìmọ̀lẹ̀ ànábì sallallahu sallam yá wàládì eré ọmọ mi ànábì yìí fi sáàrì márì òun ló máa òun ló máa ń fọ́n káàkiri ló máa ń tàn káàkiri lójú oṣù march ànábì á máa tàn nínú oṣù ó ní mọ́lẹ̀ ànábì nínú oṣù máàsì ní mẹ́ntàn sàlásà mọ̀rọ̀ ẹ̀mẹ́ta ní ìsàlú oṣù. àlàáfíà ìṣòfò yóò wá tàn sí gbogbo àwọn èso. kọ̀yọ́tọ̀ ìwìlẹ̀ àfìmárù ìbàrọ̀kátì ní àwọn èso yìí ní àwọn kóró yóò abẹ́rẹ́ sí máa mú èso jáde látara àlùbáríkà ànábì làbí oṣù jẹ. ìmọ́lẹ̀ ànábì ní sísan nínú oṣù àwọn kèfèrí oṣù kẹta àwọn kèfèrí onye ni ọ̀sẹ̀ tí gbogbo èso tẹ̀sùn ọbẹ̀rẹ̀ tí jẹ́ obere tí so àfihàn ètò jẹ. lẹ́yìn ń gbọ́ ọ̀rọ̀ o sallallahu alaihi wasallam wa lawla nuruhu tí kìí bá tún ṣe ìmọ̀lẹ̀ ànábì ni sallallahu alaihi wasallam ma asmarot etí kíkọ̀ bá ti máa tẹ̀sọ́. wàyà wàlàdì ilé ọmọ mi nkọ́ ní o ní nkọ́ ní ẹ̀dá ti kọ́ yàá wàlá bi ó ní yàá màmí ìnà àkọlà nẹ́ẹ̀sì ìmánà ẹni tí ìmánà yẹn kéré jùlọ mà ń yàrá ìmánà hù àlàdáàtì ẹni tó ń lẹ̀lẹ́ tó bá rí ìmánà tó bá rí ìmánì rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ dáàtú ànábì bá nàbí kiri gẹ́gẹ́ mísìlẹ̀ jábàlì ààbọ̀ mísìlẹ̀ jábàlì mísìlẹ̀ jábàlì mísìlẹ̀ jábàlì tó bá rí ìmánà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ dáàtú ànábì gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ bíi òkè ńláńlá torí pé yìí máa ní òun lẹ́gbẹ̀ẹ́ ànábì yóò kè ní ànábì rí sí. wà á yẹ bọ́m mí nì àbótí ẹ̀ tó tóbi yìí bẹ́ẹ̀ lọ́gán wà á bọ̀ ọ̀lọ́ ó ní wà á nà dáadáa tó sì gbà wípé ẹ̀dá bó ti rí tẹ̀kílù àhìyánan alhamdu iman nígbà míì ọ̀dà máa lẹ láti lè gbé yìí máa nì pàtùrí dùn àǹtẹ̀rẹ̀míyàwó táwọn abẹ́ gbé yọ abẹ́ ju iná ní yóò fẹ́ ju inú fàyà fún òṣòlóòrù nàbí yìí sallallahu alaihi wasallam ìmọ̀lẹ̀ ànábì ọkàn fẹ́ wá ni. àléyà yóò wá fẹ́ sára èèyàn yìí fàyà kúnnù wọ̀ iná láha alhamdu ìmọ̀ ìgbà wọn yóò wá ràn lọ́wọ́ láti lè gbé ìmọ̀ rẹ̀ ìmọ̀ dàbí òkè ni ìmọ̀ ni òkè gbé ẹ̀dá òní fẹ́ lè gbé ńgbà míì dáàtú ara òní fẹ́ lè gbé àmọ́ tí mọ́ni àlẹ́ bá tẹ̀ sí yẹn lára yóò mẹ́rin ànábì ni máa ń jẹ́ kéèyàn ní mánì. ẹ́ tó eléyìí báyìí náà ọ wà nínú àdúgbò padà ilé ẹ̀yìn náà pẹ́ akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ lálẹ́ ìpọ̀ ọ wà nínú al page two hundred and twenty-two pé ó ti ẹ̀dá ibi kó tá sí ibi tó lámì ni pẹ̀lú gọlọ́ àmọ́ bá lọ lọ́yọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀. ẹ mọ kẹrí ó ní ibi tí mo fẹ́ ká bá ọ̀rọ̀ yìí kẹ́lẹ́ bá a mọ ipò táwọn oníṣubí bí ànábì wàláhì mo sọ fún yín pé àwọn onítúbí wọ́n ṣe àṣejù nípa nẹ́bì gẹ́gẹ́ bí àwọn ọ̀nà sọ̀rọ̀ ti àṣe ànẹ́bì nípa pẹ́ ìṣàṣejù nípa nẹ́bì àyíṣà ni. àwọn onítúbí ṣe àṣejù nípa nẹ́bì gẹ́gẹ́ bí àwọn yahudi ṣe ṣe àṣejù nípa òzèrù ni. ẹ bọ́dẹ̀ ṣe àṣejù nípa òzèrù ni. kí wá ṣe ànẹ́bì nìkan ṣàṣejù nípa rẹ̀ bọ́dẹ̀ ṣàṣejù nípa òwò nípa àwọn wòlíì wọn bá ti gbé wọn sí ipò ipò sẹgbẹ wòlíì wọn sí náà rí kò yẹ báyìí nìkan ọ̀rọ̀ sufi wàlọhì ẹni tó bá fẹ́ ṣe àlùmọ ìlóore tó fẹ́ sá ọbẹ yọ àwọn àlùmọ ìkó nínú inú wàhálà tó wà kìí ṣe pé wọn fún yẹn ní sọfíìkì sufi yóò máa lọ rán ẹkú yóò máa lọ rán nǹkan míì irú nǹkan báyìí ń bẹ́ẹ̀ nu sufi tó ẹgbẹ́ bọ́dà tó bá fún yẹn ní tó bá fún yẹn ní odidi odidi oṣù mẹ́rin láti máa sàn láti ṣe dáwọ́rà lórí súfì wàhálà èèyàn lè kọ́ fàǹtọ́ àmì ẹ̀sán àìmọye nǹkan nìyẹn ti kò sẹ́yìn náà lójoojúmọ́ kékeré kan wá ṣe dáwọ́rà fáwọn èèyàn lórí ọ̀rọ̀ súfì kẹwàá ẹdùkéètì wọn iná ni wọ́n á fún yẹn ní tọ́pìkì lórí ọ̀rọ̀ súfì ní àwùjọ táwa wà yìí tó yẹ pé omi súfì làwọn èèyàn ń ó nítorí wípé wọn ní á kó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dálé ẹnìkan wọn ní kánà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ pọ̀ pa yẹra kò ibi tírú àwọn ibi táburú ìdé torí ọlọ́run. ẹ tó ẹ wo ibi tí aburú ìdé. ànábì ṣe wá kó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dà sílẹ̀ àwọn kírísẹ́nì ó ṣe kó dà sílẹ̀ àwọn yahudi òun ṣe kó dà sílẹ̀ àwọn kùrẹ́yì. ẹ. ọlọ́run bó sànù wa o aláì ọ̀rọ̀ sófin kọjá ọkọjá wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ kò bá níbi ẹni tó wà kó mẹ́ta ló tó wà kó mẹ́ta ló àlù ń mẹ̀ yìí sàlàyé nǹkan tá ń pè ní sórí fáwọn yà wàláì nítorí pé àlù ń wà yìí tá a bá ní tara wa kí làwọn yẹn ti sófin ni ẹnì kọ̀ọ̀kan wa iná tó wa àmọ́ àmọ́ ìlànà ẹ́ péyàn fẹ́ kọ́kọ́ àwọn ìyá wa àwọn bàbá wa tún fi ni wọ́n ẹ́ ọlọ́wọ́ kan jẹ́ káwọn bàbá tiwa àwọn ìyá tiwa àwọn ọ̀bá gbogbo bíi torí torí ọ̀tọ̀ ni pé mo jẹ́ súfì ọ̀tọ̀ pé mo tún tara bọ́ jẹ́ súfì ẹ̀ mà. aláì ẹlòmíyìn jẹ́ súfì kọ̀ mọ̀ pé súfì jẹ́ lòun àmọ́ àwùjọ ní táwùjọ fi rèé nìyẹn ìtàn pé ní Islam láwùjọ nìyẹn. ṣùgbọ́n ẹni tó bá tó tara bọ́ tó bá tó tara bọ́ sí ẹ súnfí ẹ̀hẹ́ gbogbo ń táwọn wí yìí òun ọmọ yóò yẹ tòró ń tó tara bọ́ sí ẹ súnfí nìyẹn ó mú súnfí ní sẹ́ tó súnfí yẹn ṣe wàláì wọ́n yẹn ṣe ẹ̀ka tí yẹn máa fọwọ́ bọ̀rọ̀ mú wàláì wọ́n yẹn ṣe ẹ̀ka tí àkídà ń burú gan ìyá rẹ̀ sì tó ṣé eléyìí náà sọ yìí ọ̀rọ̀ ń bẹ́ wájú tọ́pọ̀ jáde ìlú ní jẹ́ pé ọkọjá ẹ má jẹ́ ọkọjá la o ọkọjá subhanallah irọ́ ni o wàláì wàláì ọkọjá rẹ̀ pátápátá kódà tó bá yá ẹ gbogbo la ilaha lẹ̀ nítorí pé àwọn àzikiri gbogbogbò àwọn èèyàn tí ó ní tó bá yá di kọ̀wá sí yẹn tó yóò di hu hu hu hu hu. pé báyìí nìyí aláì ọlọ́run sànù wa o tó máa ń ṣe ẹni tó bá ní ibi tó ti ń ṣe náwí lẹ́gbẹ̀ẹ́ dáadáa tẹ́ bá ń gbọ́ ẹ ti fẹ́ẹ́ lè máa sọ ẹkún wàláì tẹ́ bá ń gbọ́ bí wọ́n ti ń ṣe náwí àwọn ẹni tó máa ò ní dábàá aláhó aláhó aláhó aláhó aláhó aláhó tẹ́tẹ́ bá ti ń wí lọ yọ máa wọra aláhó aláhó aláhó aláhó wàláì. ẹ ṣe rí irọ́ sí mi èmi náà ti ṣe rí tẹ̀mí gbẹ̀mí wàláì bọ́fọ́lá bá búra níbi làlátùrù kọ́dí àwọn àṣàrù dé ni làlátùrù kọ́dí àwọn àṣàrù dé. nígbà tó yá mo gbàtí mo bá dé rúgbù kan mo wá bẹ̀rẹ̀ sí máa sun ẹkún ìgbà tó yá báyìí mo kàn dákú ni yìí dákú kankan mo ṣe bí ẹni tó mọ dákú ni wàláì ṣùgbọ́n kò sẹ́ni tó máa ń bẹ̀ ń pé mo ṣe bí ẹni pé mo dákú ni kódà èmi gan èmi gan ó bẹ̀rẹ̀ dàrú ẹ̀mí lójú pé ṣé mo dákú lóòótọ́ ni àbí mo sọ yàrá mi jẹ torí ẹ bá kílẹ̀ níbi kan yóò wàláì yọ wọ̀ra ẹ máa wí lọ ẹ kà máa wí lọ ẹ kà máa wí lọ ẹ kà máa wí lọ ẹni kíní kan dẹ̀ ń bẹ̀ o tó bá yá ẹ padà máa rí nǹkan jòtọ́ ṣùgbọ́n nǹkan tẹ̀ ń wúrí yẹn kódà tó yẹn bá jókòó ńgbà mí náà tẹ́ bá ronú lọ ẹ padà rí pé ìrònú yẹn ẹ ti já sáwùjọ mi ẹjọ́ náà sáà máa ń sìn òun náà ń pè ní capsule ẹ ti já sáwùjọ mi kò tí yẹ máa ń sìn so irú ẹ̀yàn máa tẹ̀lẹ̀ sí tẹ̀ máa ń ṣe kinní ẹ máa rò pé ètò ọ̀nà máa gbórí sí àwòrán wá fún yín yóò máa gbórí sí àwòrán ń dáadáa tẹ bá lọ sọ́nà bíbáyìí ọ̀nà ọ̀nà tẹ́bàgbàna ọ̀nà káàkátú mẹ́yẹ tẹ́ yàrá yìí tẹ́ lọ́sọ́nà àbáyàwó ẹjọ́ náà wàláyé wàláyé ẹ̀mí a máa gbé wọn tààrà ẹ̀mí láyé ṣe kírísítẹ́nì wàláyé àwọn kírísítẹ́nì lèmi máa ń gbé ẹ́ kódà ó tún lójú ìjọ náà àwọn kírísítẹ́nì tẹ́mi máa ń gbé àwọn kírísítẹ́nì tẹ́mi máa ń gbé gan àwọn kírísítẹ́nì tó yẹ pé àwọn kírísítẹ́nì yòókù kan tó ń gbapá àwọn ilé tó yàwó ni bí àwọn sẹ̀lẹ̀ bí àwọn kérúbù jọ́kàn náà lẹ̀ wà náà tẹ́mi ó gbé eléyìí ń sáwọn arábí náà tẹ́mi so kò ní má rí bẹ́ẹ̀ so èṣù ló ń fún wọn ní èsì ló ṣe wo nǹkan yìí lọ́sọ̀ fún wa òun ló dẹ̀ ń pè fún wa bẹ́ẹ̀ pé ká máa ṣe òun ló ń pàpẹ́ kọ́ rẹ̀ fún wa tó kọ́ lọ́ba kó dáhùn kó sọ àná nìkan kan wa kó lọ́ba kó sànú àlùmọ̀ yìí pẹ̀lú àti wọlé tá à ń sọ yìí à ń sọ láti gbìyànjú àti yọ àwọn èèyàn wa kó òun àjàgà ibi tán kó sí ìní wàláhì tó eléyìí tá à ń ṣe àfi ń sànú àwùjọ ni pé tó kí àwọn èèyàn tán lè la ojú sí ẹ̀sìn ọlọ́run bá gbìyànjú tánàbí sallallahu alaihi wasallam ètò kí wọ́n lè máa ṣe ẹ̀sìn tọ́jọ́ta nẹ́bí àtàwọn sọ̀hábà kí wọ́n ṣe ẹ̀sìn tí ò nítumọ̀ kí wọ́n ṣe ẹ̀sìn tó yẹ pé àdìsọ́kàn tí ò da tó yẹ kó ti yọ̀ jáde kó Islam òun ni wọ́n máa ní tọ́lẹ̀ mọ̀rù kí mùsùlùmí làwọn kọ́lọ̀ bá kó sọ akó mbẹ́ aqulu ma tasma'una astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb ilaha illa anta astaghfiruka